ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya ògúnbọ̀mẹ́hìn. àkòrí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ àwọn ènìyàn wà tí kò fẹ́ òmìnira rẹ? àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú èkó lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sẹ̀lì joseph ayọ̀ babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka mẹ́rìndínlógójì wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lì ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá university jàbú àti ibi àdúrà ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa. sínú ìwé Lúùkù orí kẹtàlá bẹ̀rẹ̀ látẹsẹ̀ kẹwàá títí dé ìkẹtàdínlógún wọn lọ sí nǹkan nínú sinagogo. and he was teaching them in the synagogue. ní ọjọ́ ìsinmi. on the sabbath day. sì kíyèsí. kíyèsí. obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera. obìnrin kan wà níbẹ̀ tó lẹ́ẹ̀mí àìlera. láti ọdún méjìdínlógún wá. ọdún méjì thirteen years. Thirteen years. ẹni tí ó tẹ̀ tán ṣe lọ tẹ̀. tí kò lè gba ẹrẹ̀ sókè bí ó ti wù kí ó ṣe. she can't walk uprightly no matter how she tried. nígbà tí jésù rí i. nígbà tí jésù rí i. ó pè sí ọ̀dọ̀. ó pè sọ́dọ̀. ó sì wí fún un pé obìnrin yìí a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. gbogbo ohun tó bá ń ṣe a máa tú ẹ sílẹ̀ lé. ohunkóhun bá wà lára ẹ bá ìlera ara lẹ́nu á tú ọ sílẹ̀. lórúkọ jésù ẹni tí wọ́n fi orúkọ ẹ̀ ń pe ìdílé ayé àti ọ̀run tí wọ́n sọ pé gbogbo ẹkún tó ń bẹ lọ́run kó máa kúnlẹ̀ tí wọn bá ti ń gbórúkọ jésù. at the mention of that name all knees yẹn ni pé gbogbo ẹ̀ máa mọ̀ gbogbo ẹ̀ máa mọ̀ tó wà ló fún. all unclean spirit in the field. tẹ́ bá gbórúkọ jésù ẹ wọlé. at the mention of that name you must bow. gbogbo agbára ẹ̀ máa ìmọ̀ agbára ọkùnrin. all forces of the unclean spirit. jésù àtọwọ́gbọ̀n tó wà nílé ayé. satan and his mission on earth. tẹ́ bá ti gbórúkọ jésù ẹ wọlé. at the mention of that name you must bow. ẹ̀yin tẹ́ wà nísàlẹ̀ ilẹ̀. beneath the head. tẹ́ bá gbórúkọ jésù. ẹ wọlé. you must bow. gbogbo if anybody has put lọ́rọ̀ àìlera ara on any ailment tó sì ń rọ ikú sí ẹ expecting death á tú ọ sílẹ̀ lórúkọ Jésù á tú ọ sílẹ̀ tí kì í bàdí. our God never failed ẹlẹ́dàá gbogbo orúkọ rẹ ni mo fi wàásù. in the name of Jesus and ministry. wọ́n lọ gbọ́rúkọ ẹlẹ́mi lọ́wọ́ at age of twenty two. you have given this name unto me at age of twenty two. ọ̀dẹ̀ jẹ́ n ṣàṣetì. and I have never met with failure. mo ṣiṣẹ́ ìkejì mi ò ṣàṣetì. I did it in the kejì I never failed. ohun tí ò ṣẹlẹ̀ ní sẹ́sì rè. what never happened in sẹ́sì before. ọwọ́ mi ló ti ṣe. you made me to have set a record. ayẹlẹ́yìn. this ones. o máa tún wọn lẹ́nu. God you must deliver your people today. o tún wọn lẹ́nu ó máa tú wọn sílẹ̀ obìnrin yìí á tú ọ sílẹ̀ lọ́wọ́ ìlera rẹ̀ ẹsẹ̀ kẹtàlá ó sì fi ọwọ́ rẹ̀ lé e. ó sì fọwọ́ rẹ̀ lé e. lójú kan náà lójú kan náà a sì sọ ọ́ di títọ́ ó sì yìn ọlọ́run lógo. ó sì yìn ọlọ́run lógo. olórí sinagogu sì kún fún ìrònú. kí ló dé. why should that be you. kí ló fa ìbínú ẹ. why are you angry you this minister of God. sọkọ níyàmí lẹ́nu ń gbà yẹn. I will not be surprised therefore. tó bá gbẹ tó rọ ọlọ́run fẹ́ dá ẹ sílẹ̀ àwọn kan bínú. some people are angry. àwọn kan ti mọ̀ pé o ní kúkú kánsà. wọ́n ló kún fún ìrònú. your member was saying that you are no. why should you be angry. bọ́ bá dáwọ́ wàá gbà. when she donates money you accept. bọ́sàn dá mẹ́wàá wàá gbà. you accept her tithe bọ́lọ́run fẹ́ ṣàkànṣe ọpẹ́ kí ó máa bẹ̀rẹ̀ kúkú wàá jẹ́wọ́ pọpẹ́. you accept. ẹ kí ló dé wàá bínú fún nísìnyí gbà tó dẹ̀ why are you angry that she has been delivered. pastor ọ̀rẹ́ mi ò mọ̀ mọ̀ nǹkan tó bí ẹ nínú ilé. you know what could have agitated your mind. kí ló wá ṣẹlẹ̀. what happened. nítorí tí jésù mú ni dáradára ní ọjọ́ ìsinmi. ìyẹn ló wá fàbínú. healing on a Sabbath day what about it. ìyẹn ló wá fàbínú lu ọmọ ọjọ́ rẹ̀ ní ọjọ́ sunday your ọ̀sán. member was ill on a sunday. ìyẹn ló bínú lé lórí. will that anger anybody. ayé ẹ̀ pásọ̀ ṣá. ṣé ìránṣẹ́ ọlọ́run ìwọ bí. èṣù ni ẹ ò ṣe pásítọ̀. <laughs> you are satan in pastoral cloth. yes. ó sì wí fún ìjọ ènìyàn pé ìjọ mẹ́fà ní bẹ tí a fi ṣiṣẹ́ nínú wọn ni kí ẹ̀yin kí ó máa wá kí a ṣe dídára yín kí ó má ṣe ní ọjọ́ ìsinmi nígbà náà ni olúwa dáhùn ó sì wí fún un pé ẹ̀yin àgàbàgebè. ìwọ alágàbàgebè. olúkúlùkù yín kì í tú màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kúrò níbùsọ̀ kí a sì fà á lọ mu omi ní ọjọ́ ìsinmi. ẹ ń tún màálù àti kẹ́tẹ́kẹ́tẹ́ yín lọ sí ibi tó gbọ́ mu omi lọ́jọ́ ìsinmi. don't you lose your animals for grazing on a Sabbath day ẹ mọ̀ yẹn ṣe. you know how to do that. so ọmọbìnrin tí ó ń tẹ̀ láti ọdún méjìdínlógún yìí. this woman in this person position in the past eighteen years. pásítọ̀ ìránṣẹ́ ọlọ́run. ọbínú rangandan. and you are this alágàbàgebè ni. you are nothing but an hypocrite. ọtẹ lójú gbogbo ìjọ. it disgrace him openly. Jésù tí ó wọrí. Jesus cannot be bought over. kò sì yẹ kí a tú obìnrin yìí kọ̀yẹ ṣé kọ̀yẹ ká tó bèrè yìí. tí ń ṣe ọmọbìnrin abrahamu sílẹ̀. ọmọbìnrin abrahamu kọ̀yẹ ká tú sílẹ̀. ní ìdè yìí ní ọjọ́ ìsinmi. ní ìdè yìí lọ́jọ́ ìsinmi látọdún méjìdínlógún kọ̀yẹ ká tú sílẹ̀. eighteen years ago. kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀kẹ́ ó mú lọ síbi tó gbé mọ̀mí níjọ́ sunday. you could nurture your own animals. ó mú lọ sóko lọ jẹun kò dé yẹ ká tọ́ mọ abraham sílẹ̀ tí èṣù dé. why can't we deliver one of you. ẹni tí sátánì ti dé. pastor. the of satan you pastor ṣáàwó láti ọdún méjìdínlógún yìí wá. láti ọdún méjìdínlógún in this past eighteen ah, years. Ah. why so so callous. ìṣètò èèyàn burú jáì báyìí. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí. nígbà tí ó wí nǹkan wọ̀nyí. ojú ti gbogbo àwọn ọ̀tá rẹ̀. ojú máa tọ̀ ẹ ní. all your enemies have been put to shame today. ní ọjọ́ àti. ọjọ́ àti lórúkọ Jésù. gbogbo ìjọ ènìyàn sì yọ̀ gbogbo ìjà ènìyàn sì yọ. fún ohun ògo gbogbo. fún ohun ògo gbogbo. tí ó ṣe láti ọwọ́ rẹ̀ wá. ẹ ọlọ́run ṣe láti ọwọ́ jésù ẹ bá mi kí aleluya. ọmọ abrahamu tí sátánì dè tí a tú sílẹ̀ ẹ kí aleluya. ní mo yin olúwa lógo. mo yin olúwa lógo. ojú máa tọ́ta ẹ. all your enemies have been put to shame. ní ọjọ́ àti gbogbo yín. ní ẹni gbà ìsàn sí mi lára ọjọ́ àti ẹ. ẹlẹ́rù ló máa gbé ẹ máa forí yín gbé nǹkan yín ni ẹ mi ò ní kókó àìsàn yíyẹ ni máa yẹ ní ẹ̀mí máa wà lálàáfíà ní ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ máa wà lálàáfíà. mo dẹ̀ máa fojú ara mi yàrá mi. lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ta lẹni náà tó ń bínú nígbà tó túyàn sílẹ̀ ní ọjọ́ ìsinmi kí ló fà bínú alágàbàgebè gbogbo iṣẹ́ ibi iṣẹ́ òkùnkùn lágbára àwọn èèyàn wọ̀nyí tí èṣù ń yọ̀lẹ́ lórí mo pa aláṣẹ iṣẹ́ àìsàn náà lára yín kó jáde iṣẹ́ tó ń yọ̀lẹ́ lórí yẹn kó jáde kó bàjẹ́ kó parẹ́ kọ parun àti kánsà o àti hypertension o àti diabetes o àti heart problem o ìbá àjà àrùn wèrè lórúkọ jẹ́ kí gbogbo ẹ̀kọ́ parẹ́ gbogbo ẹ̀kọ́ parẹ́ gbogbo ẹ̀kọ́ parẹ́ gbogbo agbára ikú àti gbòòkú orúkọ Jésù mọ́lẹ́ ọ jáde. jáde. jáde jáde ọlọ́run tó wọ ọ̀run àpáǹdì ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ọ lọ sínú ibojì ó dín dọjọ́ mẹ́ta ló fi ń ṣiṣẹ́ ìgbàlá kan mẹ́ ènìyàn tó mú gbogbo òkú tó jí wọn dìde ńjọ́ kẹta ìwọ ni mò ń bá sọ̀rọ̀ pé àwọn ènìyàn yìí àrùn tó wà lára wọn tó jẹ́ ikú ló gbé lára wọn parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí kó parẹ́ kó parẹ́ kó parẹ́ àrùn tó wà lọ́pọlọ lórúkọ Jésù kó parẹ́ àrùn tó di ojú ẹ méjì mú lórúkọ Jésù kó parẹ́ àrùn tó kọ́wọ́ sí ẹ láyà kó parẹ́ àrùn tó di eyín ẹ mú tó ń pẹ̀ lákòókò kó parẹ́ àrùn tó di ọrùn rẹ mú tó gan lórúkọ jésù kó parẹ́ tọrùn fi ń wọ̀ ẹ́ kó parẹ́ àrùn tó di ẹ̀yìn ẹ mú tẹ̀yìn fi ń ro ẹ kó parẹ́ èyí tó wà nínú ẹ nífun lẹ́dọ̀ níkùn ẹ lórúkọ jésù kó parẹ́ èyíkéyìí tó jẹ́ náà àrùn ni ọ ni mò ń kó papọ̀ ó wà ní bàrá àdìẹ kó parẹ́. ọdìẹ̀mú ní kọ́kọ́ ẹsẹ̀ kọ́ parẹ́ ọjọ́gun lọ́wọ́ àkọ́ parẹ́ ọrẹ ẹkún ẹ lọ́wọ́ àkọ́ parẹ́ gbọ́gbà àrùn prostate kọ́ parẹ́ àrùn cancer kọ́ parẹ́ hypertension diabetes kọ́ parẹ́ àrùn heart problem cardiac arrest kọ́ parẹ́. àrùn rọlápárọ lẹ́sẹ̀ lórúkọ Jésù kó parẹ́ mo pàṣẹ gbogbo àrùn pé kí àtẹ́lẹsẹ̀ máa kọyàn lórúkọ Jésù ẹ parẹ́ ẹ parẹ́ ẹ parẹ́ àrùn fibroid lórúkọ Jésù ẹ parẹ́ ẹ yọ dànù ẹ gbẹ gbogbo irúgbìn èṣù tó wà lágọ̀ ara yín tí èṣù gbìn síbẹ̀ nígbà tí ẹ sùn nígbà tí ẹ ò sùn mo pa láṣẹ pé jáde lára rẹ̀ jáde lára rẹ̀ kẹ lọ ṣègbè dà kí náà ṣẹ lórí olùwòsàn kó wọ̀ yín sàn olúwa tó ń dẹ̀ máa tó wọn ń dẹ̀ máa tó wọn sílẹ̀ máa tú wọn dẹ máa tú wọn sílẹ̀ máa tú wọn dẹ máa tú wọn sílẹ̀ máa tú wọn dẹ máa tú wọn sílẹ̀ máa tú wọn dẹ máa tú wọn sílẹ̀ máa tú wọn dẹ máa tú wọn sílẹ̀ gbàdúrà hallelujah lórúkọ Jésù ẹ sàn. ọlọ́run tó ṣàwọ̀ tán àrùn lọ́jọ́ ìsinmi àwọn èèyàn yìí rẹ̀ ọ́ àwọn àgùntàn rẹ̀ ọ́ sátánì lọ́dọ̀ ọmọ abrahamu kalẹ̀ ó kídẹ̀ náà jà kídẹ̀ náà jà kídẹ̀ náà tú kídẹ̀ náà jà kídẹ̀ náà tú oríṣiríṣi àìsàn yóò kó jẹ́ kídẹ̀ náà jà kó tú kó jà kó tú gbàdúrà ká tú ẹ sílẹ̀ ó lọ àtú ẹ sílẹ̀ wà arábìnrin lórúkọ Jésù àtú ẹ sílẹ̀ ìwà arábìnrin ìwà arákùnrin ìwà ọ̀dọ́ ìwà ìwà ìwà àgbà ìwà ọmọ ọwọ́ ọmọ ìrìnsẹ̀ oyún inú àtú ẹ sílẹ̀ àtú ọ nídẹ̀ ẹ sàn ìwòsàn. Bless Olúwa wa. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809 678 1135 0809 678 1135 kí Olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa àmín. Ah,